ojúmọ́ ilé ètò ó tẹ̀ síwájú ohun tá à ń béèrè lọ́wọ́ yín ó pọ̀ ẹ̀sùn amáyédẹrùn fún wa ẹ̀yìn rí mọ̀jẹ́ slogan mi lórí ètò yìí lọ́jọ́ tèmi ohun tá à ń béèrè lọ́wọ́ yín ó pọ̀ ẹ̀sùn amáyédẹrùn fún wa lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yìn wọn náà ló ti wà bí. orí ètò lẹ́ni abala tá a wà ní tá a sì jọ ń pẹ̀ kẹ́lú náà ní ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná àti kúrò lórí ọ̀nà iná mọ̀nàmọ́ná ń ṣe mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè nàìjíríà di pé ẹ lè sọ pé ìgbà báyìí lẹ́ẹ̀nì náà tàbí ìgbà báyìí nínú òwúlò fún yín àwọn oníléeṣẹ́ ńláńlá ò rí náà lò olókoòwò kéékèèké ò rí náà lò bí bàbá tí ìyá tọmọ bá délé lálẹ́ wọn bá náà lé hmm. ẹ mọ́ gbàgbé o pé ẹ̀yin lówó láti ra àwọn ẹ̀rọ mọ̀nàmọ́ná ńlá tí mo ń ìyẹn generators àwọn eléyìí àìlòmíì gan i pice my neighbor kò ríra ní ọ̀dọ̀ tiẹ̀ ó dà bí iná bá wà. Mm. apart my neighbor ìgbà kan náà ní kó mọ̀ tún gbé wọlé mọ́. ẹ bẹ́ẹ̀ ni tó wáá jẹ́ owó ọ̀gẹ́gẹ́gẹ́ ẹyin bí iná bá wà fún kálukú rí iná lò ẹ jọ̀ọ́ kí ló ní kí bábà ọmọ lè ṣiṣẹ́ rẹ̀ lásìkò wẹ́dà yóò ṣiṣẹ́ rẹ̀ lásìkò kò sì ní mọ̀ pé ó dáa owó tóun ó fi ra dísù sí jẹnẹrétọ̀ bó o bá dá iléeṣẹ́ sàlù bábí sàlù lásán lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ń tọ́ ọ gbọ́dọ̀ kọ́kọ́ bábà tí o bá ní jẹnẹrétọ̀ kí ni mo lè ní í ṣe náà ó ṣerémọdé ni <laughs> exercise ni torí pé kò lè ríṣẹ́ ṣe ìgbà wo gan wo ni náà mọ̀nàmọ́ná yóò ti wá dúró lórílẹ̀‐èdè nàìjíríà tí mo wá ń bá bọ̀ ni pé àwọn agbára tí wọ́n fún ìjọba àpapọ̀ pé àwọn nìkan ni wọ́n lè jogún iná fún wa lórílẹ̀‐èdè nàìjíríà kan yọ kúrò nínú àwọn òfin iná hmm. ẹ jẹ́ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí ó wá iná fún àwọn aráàlú ẹ̀ ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó lọ òkè òkun ó lọ báwọn èèyàn sọ̀rọ̀ ìyẹn bá sì láwọn olówó lódì náà lọ́dọ̀ wọn wọ́n á bá wọn sọ̀rọ̀ wọ́n á ṣe iná mọ̀nàmọ́ná pé wá ẹ mú atẹ́gùn àwọn tí ò lómi tí wọ́n bá lè lo hydro kan lo atẹ́gùn ẹ mú ẹ lò ó ẹ tí ò wá lè lo atẹ́gùn tí wọ́n lè lo wind ẹ lo solar ẹ lo solar láti ṣe àwọn náà mọ̀nàmọ́ná yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí wà ń bẹ̀ tá a lè ṣe ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó ṣe aláwọ̀kọ́ wọn ò mọ̀ pa owó wọlé ìyẹn internal generated revenue láti bẹ̀ torí pé iná tí wọ́n ń lò gbogbo àwọn aráàlú òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sanwó ná ẹ̀yìn bẹ́ẹ̀ sì ni yàtọ̀ sí yẹn àwọn gangan ó mọ̀ gbáyé gbádùn torí pé yóò di competition ó pé ah ìpínlẹ̀ Ọ̀ṣun mọ̀ ti ní iná tó stable wọ́n ní gómìnà wọn ló ṣe iná fún wọn wá wò ó orílẹ̀-èdè Nàìjíríà láyé olóògbé Mọ́rùn Músáyà Àdó Aláǹgbá wa seven thousand megawatt mo wá pín seven thousand megawatt yìí divided by thirty six states kankan ni pé kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan àtàbújá kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kankan wá five five hundred megawatt times thirty lásán hmm. ọmọ yìí tó jẹ́ hmm. ká tún wá mú àwọn yòókù mọ́ àbí kán ní kán ṣe ní ten ten megawatt pẹ̀lú one one thousand megawatt. ẹ megawatt tó tún wá dárúkọ yàjú òye ojoojúmọ́ ni megawatt ti wá ń wálẹ̀. ó ń wálẹ̀ sí ni. àwa ò ní megawatt ti wa kó lọ sókè ọdọọdún ní ń wálẹ̀ kí ló dé ta ní bá wa kó megawatt wa lọ ọmọ tó burú jù ta ní kó megawatt wa ta ní bá wa kó. <laughs> ọmọ tó burú jù gọ̀ǹsì bá a ṣe wá nínà yìí iye táwọn èèyàn ń san fún owó náà. Ah! ọ̀rọ̀ ńlá estimated billing lóríṣiríṣi ọjọ́dún gbogbo ìgbà làwọn ìjọba sọ pé irọ́ tàbá níná. gbogbo agbára ti sà látàyè nepa hmm. wọ́n bọ́ sí PNCN Power Holding Company of Nigeria ń ya wọn ní ẹ̀kúkúta ń gbọ̀n wọn àtà wọn àtà fáwọn tí ń jó disco. Ah, ah, eh, ah, eh, látòrí eh, nepa wọ́n ta fún ọmọ nàìjíríà ní no electricity never expect power always mọ́ retí iná ní gbogbo kíní nígbà tó di PACN hold your candle near PACN please hold your candle near disco nínú àwọn ajé olórílẹ̀-èdè nàìjíríà. <laughs> Eh, bẹ́ẹ̀ ni torí pé àwọn distribution company àwọn ni wọ́n ń ṣe àmójútó wọ́n sì ń jó disco pẹ̀lú náà wa ní tòótọ́ owó ni wọ́n fi ń jó disco tí a torí pé àníná wọ́n sì gbowó lọ́wọ́ wa. wọ́n kàn wò ó wọ́n ní ká pín àwọn ẹ̀rọ eh, tí ó ṣe bẹ́ẹ̀ ni sanko tó lò ó fún àwọn aráàlú ṣùgbọ́n torí pé kò pé wọn wọ́n kọ̀ wọn àpọ́n hmm. eh, mínísítà àná fún ọ̀rọ̀ agbára wọ́n ṣapá ṣé wọ́n lágbára ju ìjọba lọ ni. Ah, pẹ̀lú bá a ṣe ń tà ń rí lójú ọpọ́n fáyò wọ́n lágbára ju ìjọba lọ. àwọn tá a gbọ́ kí lọ́kọ́. <laughs> torí tí ìbá ṣe pé wọ́n lágbára ju ìjọba lọ ṣùgbọ́n àdẹ̀ sọ kínní kan bóyá ẹ̀kọ́ tí mo sì kà ní òpin ní hmm. ìjọba ara wa democracy mm. ní government of the people hmm. by the people for the people wọ́n tún wá sọ pé àwa aráàlú ni alágbára jù wọ́n ní sovereignty resides ah. on the people ah, ah, sovereignty yẹn agbára yẹn ibo ló wà lọ. bàbá ti fi ìbò tá a bá fi yàn wọ́n síbẹ̀ àwọn ni wọ́n tẹ ohun tí yóò bọ̀ ṣẹlẹ̀ fún wa kò sí ẹnì kankan tó lè bá wọn jiyàn rẹ̀ ẹ̀yin wọn náà lọ ṣe wà bí. wọn ni mo wà ìdí tí mo wà lẹ́yìn ni pé mo tún wá fẹ́ béèrè pé àwọn dísíkò tí wọ́n á fojoojúmọ́ fi náà wà àti wọ́n fi jó dísíkò yìí ṣé wọ́n lágbára jùjọba lọ ni torí ọ̀pọ̀ ọ̀gbẹ̀rẹ̀ ti gbọ́ tíjọba ti sọ pé ẹni tí ò bá ti lo náà kó má sanwó náà. bẹ́ẹ̀ni ẹ tí wọn bá sì ti fún ní mítà yìí kó má san owó yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwa mẹ̀kúnnù estimated bill yìí la ṣì ń san. ẹ ṣe wọn amáyédèrú èmi mọ̀ pé ẹ mọ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀ mọ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì ẹ jáwọ́ ojútùú ni pé àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà a nílò ọlọ́pàá sí i aláàkọ́nu ẹlẹ́ẹ̀kejì kí wọ́n ṣe ohun amáyédẹrùn fún aráàlú tó fi jẹ́ pé ọwọ́ tó bá dilẹ̀ o lè ṣú yálò ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ yìí rí iṣẹ́ ṣe gbogbo àwọn ọ̀wà àbàjẹ́ yìí yóò dínkù lórílẹ̀‐èdè nàìjíríà ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ kí àwọn ọlọ́pàá àpínlẹ̀ wà kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà ò lè ní àwọn ẹ̀ṣọ́ aláàbò láti ìpínlẹ̀ wọn wọ́n bá ti ní yóò jó da bó bá rántí ń jọ̀hún àná láyé àwọn bàbá wa gẹ́gẹ́ bíi ta abánú àrọ́bá àrọ́bá ń bàbá àtàn wọ́n ní àwọn ọba lọ́ba gan wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò olú tájèjì bá wọ̀lú wọ́n tètè mọ̀. àwọn mọ̀ torí pé eh, àwọn ni wọ́n mọ̀ pé ẹ wá àárí ọ̀yáwálé láàrin ìwé ìlànà kí ló wá ṣe ń bí. Hmm, bó ṣe yẹ kó rí nù ṣùgbọ́n nígbà bá lọ gbé Samson Òtúnpó wá láti Òtúnpó ń eh, bẹ́ẹ̀ ni ẹni tó wá sọ́yàn ní gbọ̀ngàn eh, bó ló ṣe fẹ́ mọ́ bó ló ṣe fọ́ sí òkè sí òkè tó sì já sókè ẹ̀lú eh, tó wá wá sọ̀wọ́ ọ̀pẹ bó ló ṣe fẹ́ mọ̀. gbogbo àwọn ọ̀nà yìí kò lè mọ̀ o bí àwọn ará bí bá ti ṣe nǹkan wọn báyìí kúrúkúrú wọn mọ̀ bí táwọn ń gbà ṣùgbọ́n Mm. táwọn ibì kan nípínlẹ̀ èkó mm. tí àwọn ọmọ ta àbáwọn kan tó bá ṣe kankan fún ọ níbí mm. tó bá lọ bomi ó láwọn kan tó wà tó bá rọ kéṣe ibo náà ti ṣe bí bàbá yìí mo mọ ẹ tó lè ṣe irú kan báyìí ni pé ó fọ ọmọ lórí wọn mọra wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká lo àwọn lọ́balọ́ba náà làṣà wa dà púpọ̀ lọ́dí òmù bọ́ọ̀lù bá dánwò bá dánwò wọ́n bá ti mú wọ́n mọ̀ bí wọ́n bá yàn lù kò kú òǹbẹ̀ mm. wọ́n mú àwọn lọ́balọ́ba náà ní àwọn àṣà wa lọ́wọ́ ó wà lẹ̀ ẹ̀jẹ̀ àlò bàbá lò ó ètò ààbò yóò ṣe dáadáa ni yóò mọ̀ yẹn lórí rẹ̀ ẹ wo ó tán lẹ́nu ó kùnkùn àbẹ̀rẹ̀ tó pọ̀ lọ́wọ́ yín o ẹ ṣeun amáyédẹrùn fún wa lórí ètò lẹ́ni ló kí báyìí náà lọ́bẹ̀ oge inú kò pọ̀ ṣùgbọ́n lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ àtẹ̀wájú lọ́rọ̀ ètò ìlera wa sì wà ń bẹ̀ àwọn ààrẹ wa òkè òkun àwọn gómìnà wa òkè òkun náà ti ń gbà tọ́jú ètò ẹ̀kọ́ ẹrù fàáyé kan ló ṣe mọ́mọ́ kan lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ ti tìjọba gbogbo àwọn yòókù òkè òkun àti iléèwé aládàáni ń la àwọn ọmọ wọn lọ bàbá kúrò lọ́rọ̀ yún omi hmm, báwo ni gbogbo èèyàn ń gbẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà bí ó ti ìjọba ò lè ṣe omi fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ètò. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́ọ̀kan sí okú ọjọ́ bí èmi ni èmi ni ẹyẹ yọ pé bá ti parí. bẹ́ẹ̀ ni mo kí ìmùlẹ̀ mi ọ̀rẹ́ mi ah mo ní mọ́sínà ẹ̀yìn bẹ́ẹ̀ ni sẹ́kọ̀ọ́ mọ́sínà náà ọjà ọlátọ́rẹ́ ìbíròkẹ́ ọmọ olówó yọ̀ òun náà ṣe ọjọ́ bí lánàá òde náà lórí ọjọ́ bí tiẹ̀ náà ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láyé àti lálàáfíà ara yá máa lọ lórí ètò. ẹ ká máa lọ lórí ètò ó tọ́ lẹ́nu ó kù yìí kù lágbára ọlọ́run ọba bá a ṣe máa ń dágbére pé tó bá dọ̀sẹ̀ tó bọ̀ á padà wá lágbára ọlọ́run ẹ̀yin lá máa bá àwa láàsì máa wá lágbára ọlọ́run ọba ọlálẹ́kan ọmọ yáwálé lórúkọ ti tèmi títí di ọjọ́ mẹ́jọ tá tún pàdé ẹ jẹ́ ká tún máa ṣe kíni ká máa ṣe dáadáa má ṣe burúkú o torí ohun tó bá ṣe lénìí yóò padà bọ̀ wá bá ẹ lọ́la gbọ̀ngàn olúfìyà ká tó fi pàdé ó dàbọ̀. bẹ́ẹ̀ ni tó o bá ṣe lónìí àbọ̀ ní lọ́la o ẹ̀ lọ́ọ̀f kà máa ní ní tó o bá ṣe ló gbà kà mọ́ tùdínú tùdánù ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ já ṣe dáadáa èrè ló pé ìwà òpé ìka òpé torí pé. ibo gangan ni àwọn owó ìwọlẹ̀ sí ẹja béèrè lọ́wọ́ wọn bàbá ní bí àṣẹ ilé ìbò wọn ní rhetorical question. wọn ní ìbéèrè torí pé torí bá tá bá dìbò ọdún mẹ́rin tá bá dìbò ọdún mẹ́rin tó bá tún dọdún mẹ́rin tó ń bọ̀ wọ́n sọ fún wa pé àwọn sọ̀nà fifty nine years tó yẹ ká sì wà níbi tí olóṣèlú kan yóò ti máa fi títì iná ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ò sí iléèwé ìpolongo fún wa Àbújá láìpẹ́ yìí ó dùn mí pé o gbọ́ ojú pópó pé ojú afẹ́fẹ́ ojú bàálù ló wọ̀ tó o bá dé òpópónà lọ òkèlè ah, sí Lọ́kọ́jà ah, ah. Ah. ó rí ibi tí ọkọ̀ ti ń wọnú kòtò tí ń ah. jáde tí ń tún ah. wọ̀ ní àwọn ọ̀nà tí ò ṣe é rìn tí ò lálàáfíà kankan fún ìwúlò aráàlú. mo ti gbàbẹ̀ rí láìmọye ìgbà so hmm. fún díẹ̀ yìí. ọmọ eh, bí kì í ṣe eh, àìmọ̀ kì í ṣe eh, àìmọ̀ fún mi jáwo Lagos Ìbàdàn expressway òpópó ọ̀nà Èkó Lagos Ìbàdàn expressway tàbá sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà tó jẹ́ pé ó jẹ orílẹ̀-èdè yìí nípa torí inú owó tó pọ̀ ní èdè Nàìjíríà ibi láti rìn. kì í ṣe orílẹ̀-èdè yìí nìkan hmm. àwọn onímọ̀ ìjìnlẹ̀ kan sọ fún wa pé ní gbogbo ojú ọ̀nà òpópó tó wà ní ilẹ̀ Áfíríkà hmm. ojú ọ̀nà Ìbàdàn sẹ́kọ̀ọ́ ni àwọn èèyàn ń gbà jù òun ló ní economic jù value jù torí gbogbo airport rẹ port wa èmi tá a pè ní eh, port wa seaport wa tá a ti ń gbé gbogbo nǹkan wọlé èkó ló wà hmm. nígbà tó bá dẹ́kọ̀ ni wọ́n ń gbabẹ̀ gbé lọ sí gbogbo ibi tó kù ojú ọ̀nà ìbàdàn èkó yìí náà ni hmm. eh, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ń rìnrìn àjò tó wọn bá bọ́ọ̀lẹ̀ lójú òfurufú eh, Muritala tó bá máa rìnrìn àjò gbé nǹkan lórí ilẹ̀ náà ojú ọ̀nà yìí náà ni hmm. fún ìdí èyí wọ́n sọ pé ọ̀nà yìí wà òun ní ọ̀nà tí ó bízì jù nílẹ̀ Áfíríkà kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ẹ̀ ń ṣe lọ́wọ́ báyìí àdúpẹ́. Ah, Adéoyè ọdọọdún hmm. torí òdìgbà tó bá ṣe àkíyìn àkíyìn mo gbìyànjú hmm. ẹni tó bá forí tì dópe ọlọ́ọ̀dà forí tì torí ọdọọdún láti gbọ́ pé eh, Lagos Ìbàdàn expressway Lagos Ìbàdàn expressway ọdún karùn-ún àbí káwọn pé ọdún mẹ́rin àti díẹ̀ tíjọba ilé náà ti wà bẹ́ẹ̀ ni ẹ mọ́ mọ́ bẹ́ẹ̀ bá mú. láti ìjọba olóògbé Umaru Musa Yar'Adua ó ní wọ́n ti ń gbé ọ̀nà wọn kọ́ gbé fún iléeṣẹ́ kan tí wọ́n ní ẹ̀ nígbà tó yá wọn náà gbà lọ́wọ́ iléeṣẹ́ kan wọ́n lè bá wọn ti ń ṣe ọ̀nà kọ́ gbé fún wọn lẹ̀ signboard o káàkiri ń gbà àsọtọ̀ ọ̀rọ̀ ti pọ̀ jù fún ọ àsọtọ̀ ọ̀rọ̀ ti pọ̀ jù fún ọ wọ́n gbé fún iléeṣẹ́ kan nígbà tí kan ò ṣe wọ́n tún wá gbà káàkiri wọ́n gbé fún iléeṣẹ́ kan ohun ti bẹ́ẹ̀ kí sàṣọ kan àlàyé ọ̀rọ̀ eh, àlàyé ọ̀rọ̀ tá à ń ṣe ìkọ̀dà tèmi náà ni eh, ṣe sùúrù eh, ẹyin tó ń fi ṣe ó ṣàyíwá ẹyẹ wà nínú ilé ọ̀rọ̀ náà lórílẹ̀-èdè nàìjíríà la kọ́ fi bẹ̀rẹ̀ torí pé a fẹ́ mú òun àwọn amáyédẹrùn yìí bàbá lọ bá dé ìlú ìbàdàn náà láti ìbàdàn lọ sí ìlú ògbómọ̀ṣọ́ mọ́tò ẹ̀sìn lọ́nà ògbómọ̀ṣọ́ ah, ògbómọ̀ṣọ́ láti ògbómọ̀ṣọ́ mọ́ lọ lọ́rin ah. ọ̀nà yìí náà. láti rántí dáadáa pé ọdún two thousand hmm. ọdún two thousand hmm. ni olóyè olúṣẹ́gun ọbásanjọ́ lọ fi ọ̀nà yìí lélẹ̀ hmm. ọ̀nà ìbàdàn ìfilọ́lẹ̀ ìbàdàn ọ̀yọ́ mọ́gbómọ̀ṣọ́ láti two thousand ọmọ tán bí lọ́dún náà lọ́hùn tó dáa bímọ kan lọ́dún náà lọ́hùn lára nílé wa ọmọ tá a bí lọ́nà ó ti parí yunifásitì hmm, hmm. ó ti kó ti máa parí yunifásitì báyìí àparí ọ̀nà náà sì ti di ọjọ́ yìí. parí rẹ̀ bẹ́ẹ̀ bá wá kó mẹ́wọ̀n ẹgbọ̀nà kiri ẹgbàá lọ́dẹ ìlú kan wà tán pé ń gbọ̀ngàn àbí. ẹ ìlú alábàáríkà o gba gba kẹ́gbàbẹ̀ kọ́ máa lọ gbn the great britain of nigeria gbn gbẹ̀gẹ́ kí wọ́n máa ń lọ bẹ̀ kó lè gbé wọn wá lọ sáwọn abúlé kan bíi pé wọ́n fẹ́ máa lọ sọ́nà òṣogbo àti bẹ́ẹ̀ náà gbogbo ọ̀nà náà tẹ́ ẹ bá kúrò ní ibì kan sẹ́kọ̀nà ọmọ lọ sọ́ṣogbo tẹ́ ẹ bá kúrò ńbẹ̀ náà tẹ́ ẹ bá gbéra láti ilẹ̀ yorùbá ń bípẹ́ lọ sílẹ̀ àwọn ibo náà náà adéoyè mélòó ni ká sùn mélòó ni ká rẹ̀ àṣe láṣepàtì. ẹ wo ẹyẹ ẹwà nínú ilé nta àjọ ń sọ lẹ́nìí lórí ọ̀rọ̀ ohun amáyédẹrùn lórílẹ̀‐èdè nàìjíríà bí mò ń sọ ò ń ta béèrè lọ́wọ́ ìjọba òpọ̀ táwọn nǹkan wọ̀nyí bá ti dúró déédéé ẹ fi yòókù lẹ̀ fọlọ́run Ojúmọ́ Ire ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. tó bá ti bọ́lẹ̀ ní kọ́kọ́ kọ́kọ́ ibùnà kọ́kọ́ Nnamdi Azikiwe eh, ewu ní tàbí Murtala Nnamdi Azikiwe international airport tó bá ti bọ́lẹ̀ ní eh, Nnamdi Azikiwe international airport Zaria Abuja eh. tó sì ń lọ sínú Abuja. Mm. kì í ṣe pé òun lọ sí àwọn gbàgbàládà o. òun mm, lọ sí òun lọ ní Àbújá bóyá gàríkì àbí Wuse òun lọ gàríkì lọ Wuse òun mm. lọ Aso Rock Aso Rock ọ̀nà kan tẹ̀lé yọ kúrò ní Nàìjíríà. ọyọlọjẹ rántí orin bá mi olóògbé Síkírù Àyìndé Barrister wọn ni mo bá mú náà lọ ní Ìkòyí o ó ṣe sí ni tó bá pa náà GRA láì tó ṣẹ́jú mẹ́ta iná àti tán ẹ ó dà àdúgbò tó jẹ́ ti mẹ̀kúnnù àìní iná lóṣù méjì mẹ́jọ ó dà. Ah, obi náà ibi náà tó dárúkọ torí tá a bá sọ ohun amúlùdùn hmm. tá a bá sọ ọ̀nà tán iná lórílẹ̀‐èdè nàìjíríà iná yìí. iná nǹkan là àkọ́kọ́ bàbá fẹ́ wò dáadáa torí bẹ́ẹ̀ bá ní iná bí gbogbo ẹ̀ bá ṣe déédé owó wọlé àwọn aráàlú kò ní sí ìṣòro púpọ̀ wọ́n mọ̀ ọ́n rí ṣe kódà àwọn aráàlú gan lè mọ̀ ọ́n jọba lọ́wọ́ kódà èmi náà fẹ́ ṣe dénéèjì láti bí débì mo fẹ́ ṣe dénéèjì tèmi láti bí débì má àti ẹ̀ lè dáná. nígbà tó wọ̀ bá ń pàtó bá ń wọlé hmm. ṣùgbọ́n nísìn àìníná iná ọba tó ti di mọ̀nàmọ́ná hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná ọba a máa ń rí kọ̀kọ̀balẹ̀ lórí rẹ̀ ni hmm. ṣùgbọ́n gbogbo lé nísìn ló ti do ní ẹ̀rọ àmúnáwá nígbà tó bá ralẹ̀ tó kọ́lé fúnra lára rẹ̀ ló wà iná fúnra hmm. rẹ ló wà omi fúnra rẹ yìí tẹ́ bá jọ bá àdúgbò lẹ́sìn ọ̀nà tí ó dìbò kí wàá láǹfààní tàbí lára ìjọba ẹ̀yin ìjọba mo sì wà ẹ̀yin mo wà ẹ̀yin wọn lọ sí wà bí wọn tí mo kọ́kọ́ mọ̀ ni pé àwọn ìṣòro tó bá iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè Nàìjíríà alákọ̀ọ́kọ́ òfin tí ó ń de iná mọ̀nàmọ́ná hmm. lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí tó wà lára bí exclusive list tí ìjọba àpapọ̀ nìkan ló lè mójútó ó láṣẹ lórí ẹ̀ ó ní ìṣòro àkọ́kọ́ tí iná mọ̀nàmọ́ná yìí ní torí pé eléyìí ò fún ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan yàtọ̀ sí ìpínlẹ̀ Èkó àtàwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó ń gba àṣẹ lọ́wọ́ ìjọba àpapọ̀ ń sè pé ẹjẹ́ wa ló tiẹ̀ ṣe wọ́n tún connect sí national grid ni kò sí pé mo lè ṣe kí n distribute pé ìmúfẹ́ fún ìmọ̀ gbowó tèmi ká máa pawó ohun tí sọ rèé pé àkọ́kọ́ ṣòro tó wà ń bẹ̀ nìyí kò tí wọ́n fún àwọn aládàáni láti bóyá bí òkè òkun káwọ́ pé ó dáa o àwọn fẹ́ ṣe àwọn náà fẹ́ wá dá ilé iṣẹ́ nàmọ̀nàmọ́ná lẹ̀ o pé àwọn èèyàn ti ń gbé ọdí òmu àwọn fẹ́ mọ fún wọn ní iná o pé ah. kí àwọn tiẹ̀ fún wọn ní lápá abẹ́ o gbogbo àwọn nǹkan báyìí ò sí ní àwọn ìlú lókè òkun wọn ńlá náà ní ọmọ ṣe gìtá náà ní èpo ìlú ńlá ìlú àlùbáríkà ṣùgbọ́n bàbá wò ó ẹ kó tún máa múnú bí mi ṣe sòrò kí ló dé má ti bínú mi ìfẹ́ kó bínú. ẹ̀yin wọn mo sì wá o. ẹ̀yin ìjọba náà ló wà bí ẹ̀yin wọn gbogbo wa. kí ìjọba gbìyànjú iná mọ̀nàmọ́ná abala tá a wà yí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná ni ohun tá à ń béèrè lọ́wọ́ yín ó pọ̀ o ẹ̀sùn amáyédẹrùn fún wa Ojúmọ́ Ire lè tó ń tẹ̀síwájú ẹ kalẹ̀.